Àdúrà kò ṣẹ, orí ọkà orí rere náà ń lò pẹ̀lú ológbòhùn náà sì fi ń dáyé. Ẹ bá fẹ́ dá láàṣẹ, tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ, ẹ tó fẹ́ ṣàdúrà kò ṣẹ. Súnà tánà bí ní ẹ̀lò, àwọn ọ̀nà tánà bí là ní ẹmú orílẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسبب الله وبعلا نجله أن ترى إكياتي جفال فاوى با الفاوى الشفاوى أسواجوا النبي محمد صلى الله عليه وسلم ìfẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn aráàlè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ̀ ọba kúsànú àwa náà pẹ̀lọ́wọ̀n òbí wa àtàwọn àbá wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ bí àti lábà ọlọ́mọta àfàánú ẹ̀yí wa kó látàrí kíyàmà òní ti jẹ́ orúkẹ ọdọ́mà láti gbòòrò Mákà lọ sí Madina an ba da ku tafsir wa wani markazi wa markazi kuma zuwa al'atob al'islamin kadnayin da sura ta an gbìyànjú wa kí fúnra bá a fàdí tó fọ́nà sùúrù zumar aya fifty-two láti gbéra lónìí pẹ̀lú ogun ọlọ́ọ̀ba nígbà tó lọ ròyìn rògbò bí àrùbá pé allahu khaliqu kulli shay'in náà. أعوذ بالله من الشيطان الرجيم الله خالق كل شيء وهو على كل شيء له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمرون أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين الله سبحانه وتعالى báyẹ̀ tàbí fún agbẹ̀rẹ̀ súra bí makíyà ní súra náà ọ̀rọ̀ nípa tàwíìdì yóò máa sọ fún wa nínú àwọn ayà alákùnrin tí a kàáyé ọlọ́run gbogbo tàwíìdì mẹ́ẹ̀ẹ́ توحيد الأسماء الصفات توحيد الألوهية لهم تقول فمك الله خالق كل شيء الله با أولو دا ببنكفاتا ببنكفاتا sama ni ilẹ̀ ni àjẹ̀lú ni ọmọ ènìyàn ni ẹja ni ẹgbó dámadáma Allahu khaliqu kulli shay ọlọ́wọ́ bá náà ló dá gbogbo nǹkan pátápátá هو على كل شيء وكيل ولا اللي بيجيبوك في بدا اللي قلت ولا قال ان بيجيبوك وافرسك كوستين كان بالديوكريتو الله بيجيبوك فهو عيب لا يا نبي سليمان عليه الصلاة والسلام أفوا ابن كثيرنا لمو كتايوا من حكاية النبي سليمان أجوا أو أنجل لو يتروا أجوا لو بل يتروا لو nígbà tí àwọn ìdáná náà gbé níbi láti máa ó kàn tó ó sì láre kan nígbà wo lẹ̀wọ̀ ló bá rí pé ó rí àwúrẹ̀ bí ìrìnà kékeré yẹn ó gbé bẹ́ẹ̀ tó fẹ́ ìlélẹ̀ tí wọ́n ń tẹ́tẹ̀lẹ̀ láti láì níkè ló bá ní kò jẹ́ mẹ́lẹ̀ padà sí wọ́n ní kí ló dé wọ́n ní àwọn ọlọ́run bá òjò tí ọ̀rọ̀ yìí bá ń bá àrọ̀jọ ọlọ́run ti gbàdúrà rẹ̀

والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون سوالا ودون عليك بقول لهم أمي لهم با wọ́n rámi ọlọ́ọ̀bá ní jojúmọ́ tí wọ́n gbá gbọ́ ọláìkẹ́ ọmọlọ́kọ̀ ṣẹ̀rọ àwọn náà wọ́n pòpò ayé tí wọ́n wá àwọn àmì ọlọ́ọ̀bá tí bí yàn wọ́n jojúmọ́ táwọn àárín jojúmọ́ ọlọ́ọ̀bá sàn àti ọjọ́

ولقد أوحي إليك أروني أو الله بلا سوى يجوى النبي محمد صلى الله عليه وسلم وإلى الذين من قبلك أتعوت وسوى أنه النبي الله لئن أشركت أتوب سيبو فبسيبو ليحبطن عملك أبوك شيء بجي والله يا ما بقول النبي صلى الله عليه وسلم ما بقول سيبو ọlọ́run ojú kọ́ ọmọ ẹgbẹ́ olọ̀gáàgbà pé tọ́ba fi lè ṣẹbọ

Dalilai fa abudu. Ọlọ́run bá ni yẹ máa jọ́sìn fún ilé ìgbòho ní ọlọ́ọ̀bà. Dalilai ha. Aláwo yẹn fa abudu oníkẹ́ máa jọ́sìn fún wọ́n kún ní ṣàkiri kẹlẹ̀ jẹ́nẹ̀ tó mórí. Pàápàá jùlọ wọ Mùsùlùmí ah, tó lọ́n fi mọ̀nà Ìsìlẹ̀m a jẹ́ tó mórí. Wàláyé ọlọ́run yà kàn máa kárí pé tí a ń tó kúndé mẹ́ta tó mẹ́rin tó kú báyìí ní rọmọdánì yìí alùpùpù dáadáa àjẹsẹ́nà wọn bá dáadáa kọ́lọ̀ kó sànù wa kó ní kẹ́mi ìwé òkúra tàbí dáadáa kó ṣe ìbáda àgbẹ̀jọ ọlọ́ọ̀ba àtàwọn tó tẹ̀lé owó ní kan tó ní kọ́tẹ́lẹ̀ fún kó sórogó fún ọlọ́wà ni wọ́n máa kọ́dọ̀ rúrú wá àkọ́kọ́ wọ́n máa kọ́dọ̀ rúrú wá àkọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n سبحانه وتعالى máa kọ́dọ̀rọ̀ lọ àpapàdùn ọlọ́run ni wọn mọ́lọ́pù ti ẹkún ọmọlọ́ọ̀mì wọn mọ́lọ́pù ti ẹkún ọmọlọ́ọ̀mì wọn bí ọlọ́ọ̀bá tí kò rẹ̀ ní nígbàtàwà gẹ́gẹ́ bí i ìjọba tẹ̀lẹ̀ àwọn èèyàn bí kọ́bá wọn lè máa kádàrà lọ́wọ́ àpàkádàrì àwọn ìpẹ́ àwọn kádàrà ni wọ́n lọ́dọ̀ ni àti ìtumọ̀ ìgbé àwọn èèyàn mọ́lọ́ àwọn òṣèbọ̀ wọ̀nyẹn àwọn tí wọ́n ní kọ́ wá sí ẹbọ kọ́ wá pẹ̀lú ẹ̀rọ wọn mọ́lọ́pù ti ẹkún ọmọlọ́ọ̀mì ọlọ́ni wọ́n máa kọ́dọ̀rọ̀ akọ̀kọ́dọ̀rẹ̀ wọ́n mọ́rọ̀ mọ́dé kó mọ́rọ̀ ní wọ́n gbọ́rọ̀ wọ́n la áàrùn jẹ́mí akàfẹ́tòkó yọ malkiyar gbogbo lẹ́fẹ́ wá kádàrí ọlọ́wọ́ kùlọ ní malkiyar mẹ́rin ọ̀sánmáwá tọwúyá dín bí yẹmínì àwọn asẹ́mà gbogbo ọlọ́wọ́ kàfẹ́wọ́ fún ẹni subhanahu mímọ́ ni fọ́lọ́ wọn bá náà wọ́n dàáyà làwọn bí gàtó kàbí gbọ́lọ́ba ọlọ́ọ̀bá kàbí bẹ́ẹ̀ lọ́ọ̀ nínú àdídà nábi Muhammad sallallahu alaihi wasallam kálífà àmẹ́kọ́nà ọba ọba ogogo ni ń gbọ́dọ̀ sí ní Abdullahi bin Mas'ud radiyallahu anhu kala jaa hibrun min ahbari yahud ila rasulillahi sallallahu alaihi wasallam fukar ọ̀kan nínú àwọn pastors àwọn reverend brothers àwọn yahud náà tó ti pèrè àwọn ọwọ́ bá níbi ìṣẹ̀lẹ̀ lálẹ́ pé àwọn yahud tó lọ́pìtì lù sí wọn gbogbo àlẹ́ wọ́n mú òótọ́ wọn kàtẹ́lẹ́ òótọ́ sí وعطى النبي صلى الله عليه وسلم لمن بيري بيري بيري فقال يا محمد قلت يا رسول الله يا محمد يا محمد إنا نجد أن الله عز وجل يجعل السماوات على إسماعيل إسرائيل والأرضين على الإزلاي وسجروا على إزلاي والماء والثرى على إزلاي وسائر الخلق على إزلاي فيقول نعم فيقول أنا الملك أنا الملك فجاءت رسول الله صلى الله عليه وسلم حتى بدت النباء جزءه تزيكا لما يكون حبه الله صلى الله عليه وسلم ربه يقول فاتوا يوابا هنا وعليك أنه ترى إنه ترى يهود أو أسماء أو أسماء وصفات الله صفة الله ọlọ́ọba yóò pọ̀ wọn sọ́nà sórí ìkẹ́dà lórí ìkàkàn ilẹ̀ méjèèjì ọlọ́wọ́ kò sórí ìkàkàn gbogbo oge àtàwọn tó ẹ̀fẹ̀ ìjọba ẹ̀rọ ló kọ lórí obi gbogbo tó ara bẹ̀rẹ̀ gbogbo ọlọ́wọ́ kọ lórí kankan gbogbo àwọn ìdá yòókù gbọdọ̀ ọlọ́wọ́ gbogbo ọ̀yẹ̀ kóòl anamol kọlọ́ọ̀bẹ malik lójọba ọjà ìkọrọ àdébò sẹlẹ̀ àdébò wa jẹ́rìí sí tó sọ̀rọ̀ àdébò rẹ́rìn tún ma kọ́ra àmọ́ kọ́dọ̀rù lọ afọ kọ́dọ̀rù wọn ọmọ ọlọ́wọ́ bá gbogbo ọmọ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá gbogbo lọ subhanahu wa ta'ala wọn pé ṣe ìtọ́ lọ́yọ̀ sí wọn ọlọ́wọ́ bá ju tí a lè rí lọ láyé tá a wáyé kọ́lá ìlú láti rí ọlọ́wọ́ bá ti sáànà wọ̀ sáàrà annabi muhammad ìròyìn àwọn ẹ̀dẹ́ ọlọ́wọ́ bá fún wa pàápàá jùlọ ilẹ̀ àwọn ilẹ̀ méjèèjì àti sẹ́mà méjèèjì annabi gbogbo orí ayé tá a lórí ilẹ̀ ayé tá a wáyé sallallahu alaihi wasallam dábàá kó jọ dábàá gbé sẹ́mà aláàkọ́ yìí bí àìpé amóòka aṣọ sí ilẹ̀ ọ̀dà ni bí àìpé amóòka aṣọ sí sahara ìjà ìjà pé ká sọ pé stadium fífi àbí mutala square amóòka kàfọ̀ síbẹ̀ kí ló ká fẹ́ ṣòun bẹ̀ dábàá gbé sẹ́mà aláàkọ́ yìí láìlà ìlọ́lọ́ dábàá gbé sẹ́mà ìnípa sẹ́mà kọ̀ọ̀kan sẹ́mà báyìí ìnípa rẹ̀ sẹ́mà nì ìnípa rẹ̀ jẹ́ àwọn òní ìnípa sẹ́mà kọ̀ọ̀kan nínú àwọn tó lè sáré jù yóò sáré for five hundred years kò sí kọjá rẹ̀ bẹ́ẹ̀ ni láàrin sẹ́mà kìíní sẹ́mà kejì ìrìn àjò rẹ̀ five hundred years bẹ́ẹ̀ ni tí wá gbésímà aláàkọ́ bá gbésímà kejì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bá gbésímà kejì náà bá gbésímà kẹta bẹ́ẹ̀ ni màá rí kéékèèké bá ní màá rí títí tí wà fi dé sẹ́mà keje sẹ́mà keje yẹ tẹ́bà gbé sórí alukọ̀ọ̀sẹ́ tí wọ́n gbé ní ayatò kọ̀ọ̀sẹ́ yìí wọ́n sahara lẹ́yìn alkùrùsí ọwá ka òkun orí òkun tẹbá mú alkùrùsí tẹbá gbé lórí òkun yẹ̀bí àti àṣò kàfí lòdò òkun ni ẹgbá dé ní kòrí ọmọ ẹgbá dé ní kòrí ọkọ̀ sílẹ̀ máa bí ẹgbá tó bu ọkọ̀ ojú omi tó lọ sí láàrin òkun lọ́hùn tó dé àárín òkun lọ́hùn tó lówájú tó wẹ̀yìn tó wọ àgbẹ́tọ̀ tí orí kẹ̀mí àfọ̀gbìmá kò sí gímá kò sílẹ̀ máa omi nìkan máa má lọ báwọn láàrin àìlọ́lá lẹ́yìn òkú yẹn ló wá ka àlàáràṣẹ́ ọlọ́ọ̀bà orí orí omi yẹn ni àlàáràṣẹ́ ọlọ́ọ̀bà wà ẹjá púpọ̀ lọ́ọ̀bà gan tó wá tó tó lọ ní arrahmanu alàlà arṣì ìjẹwà ọlọ́run wá kú wà lórí tọ́fì ní irú òkú wà ìṣẹ́wà lẹ́yìn yẹlé olùjálàlì subhanahu wa ta'ala ìṣẹ́wà àti pọ́tọ́sọ́rọ̀ ọba ọlọ́run wá kú wà lórí àlàáràṣẹ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ tí wọ́n ń pàṣẹ subhanahu wa ta'ala yẹn kí ìwà rò fojú ayé yìí ẹgbẹ́ jẹ́ra ẹ̀jẹ̀ lọ́fà àwọn tí tó fáwọn wọn àwọn nǹkan kí ìjẹ́ yẹn ọwọ́ amófin pápẹ́ ṣètọ́n ó wá rò pé bẹ́ẹ̀ lórí ẹ̀rí ka mọ̀kọ́dìmọ̀ fatawa Sheikhul Islam alfatawa Sheikh mọ̀dúnmọ̀ fatawa Sheikhul Islam volume one láàrin page one sixty sí one seventy ẹ̀rí kíta yẹn bẹ̀. ó ní Sheikh wa Sheikh Abdul Qadir Jilani ṣé wàá rò súnà ni wọ́n máa ń tìmọ̀ra wọn ní ọ̀rọ̀ ṣé wàá rò súnà ni ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ẹ̀yẹ́ gbàgbé ṣé wàá rò súnà ni ṣé abdulkadir jẹ̀dá ní sinú ọba ń jọkàn ní sinú ọba lóòrùn jọkàn ló bá gbọ́ ọmọ rẹ̀ yá abdulkadir ní ẹnà rọ́bùk wọ̀kadà aládùlọ́kà máa haramtu alágẹ́rù ló bá gbọ́ yá abdulkadir ìwọ abdulkadir ẹnà rọ́bùk èmi ni ọlọ́run bá tó ní ọdún tọ́jú rẹ̀ wọ̀kadà aládùlọ́kà máa haramtu alágẹ́rù gbogbo tí mo ṣe léèwọ̀ báwọn ẹlòmí mo ṣe ẹ̀sọ̀ fún mo ṣe wá wọ̀ ṣe Abdul Qadir wa ò tá ló láti rí àwọn aṣẹ́wò kan tí wọ́n máa jẹun ní àwẹ̀ wọ́n ní ilẹ̀ tí wọ́n jẹun ní ẹ̀rí ẹ̀ máa kírun kò ní kírun tiẹ̀ yóò kírun mọ̀lẹ́lẹ̀ ní òun náà kọ̀ ọ̀sùn ìtọ́ni jẹjẹ ìtọ́ni àwọn ọmọlẹ́yìn wò sí nígbà àwọn gbàgbẹ́ kó àṣẹ àbẹ̀kọ́bẹ̀ rẹ̀ hímọ̀ wọn lọ́pàá tó ní fẹ́ kéyì fẹ́ẹ̀sì tó bá ní mẹ́ni àti yáni wọ́n ọdí anarọ́pọ̀ ìbí ọlọ́wọ́ bá rẹ̀ ọdí àǹtàlọ́wọ́ lẹ́bí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ hù tí wọ́n lọ́wọ́ bá lọ́rùn tí kò sẹ́lò mí ìdá ẹ̀kájọ́ lè fún àpò nìkan so tó ní àbíkọ́dọ̀ rẹ̀ ní sẹ́mà tí ọ̀rọ̀ yẹ́ ibẹ̀ ọkà fọ́dà nà ní ọdún ìsàpárẹ́ ọkà fọ́dà nà ní ló bá ní ìyá abdulkadir ìrẹ́ abdulkadir náà já o tẹ̀mí ní ní síkìdíkà fi dì ọkà fọ́tẹ́tù sọmọ ìnà rọ́jùlọ mislak ọwọ́n ni wà abdulkadir tí ó mú tó mú ẹ là kó o tùlọ́ mi tó fi gbà kó o lù tíráàpù mi ní pé kíkì òtò nípa ìgbàgbọ́ yẹn àgbọ́yẹ̀ tí wà very very important ọgbàgbọ́ yẹ́sì mo ti kó bìtínà rere báyìí mẹ́yàwó èèyàn gbogbo àwọn àtàrí ní ọdún tó ní ẹnìkẹ́ òsì náà ọba àmọ́wọ́ ìṣẹ́nà tó ga jùlọ gbogbo ẹ̀ kò sí ṣètò ló tẹ̀wọ̀lẹ̀ ẹnìkẹ́ òsì náà ọba àrùdáàrú Abdullahi kòmínẹ́sù tó ọdún máa ń sọ fún yìí gbogbo ẹ̀ ṣètò àjọyọ̀ sí wọn wọ́n ni wà pẹ̀kọ́dì nàìjíríà òṣèlú ìlú sí kíkà bíi bíi wọ́n pẹ̀kọ́dì ọ̀là kú òun wọn tíráàpù òun pọ̀ àwọn ọmọ alẹ́gbẹ́ ọmọ ẹ̀kọ́ ṣẹ́ẹ̀kì àti lọ́kọ́ ọ̀dọ̀ kí ló dé ẹbí mọ̀ pé ó ṣe tó ní ara akọ ọdọ fún gbogbo tó ń ṣẹlẹ̀ wọ̀ tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ táwọn aṣíwájú ìdílé tó kò nítorí pé òun gbọ́ ẹ̀sìn òun dẹ̀sìn ẹ̀sìn òun ẹ̀sìn wo lòun ṣe tó tọ́wọ́n sàwọn sàábà kí ló ṣe lọ́wọ́ tó tọ́wọ́n sàábà ọlọ́wọ́ wa ṣe tó ṣẹlẹ̀ wọ̀ fáwọn sàábà ìbí náà àti lọ́wọ́ lẹ́yìn náà kò fún ní kìrò ní rọ́b rọ́b rọ́b nígbà mo bèèrè pé à ń tẹ̀lé lọ́wọ́ ní àti abdullah ẹnu kan pé abdul akọ akọ ní allah àwọn ọ̀rọ̀ rà ó kọ yọ wà unique wà very very important man la ilaha ọjà tó ga ọ̀tọ̀ parẹ́ bí a ti malẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ fọ́dà ó wá ní àyìnmáyé àwọn ìlú tí kò fi sí bàbá gbogbo àwọn akẹ́kẹ́ ìkànnì wọn lọ mú kánlẹ̀ òṣèṣẹ́ tọ́ọ̀nù ọ̀la ìṣẹ́ ó lè jẹ́gbọ́n máa lówó lọ ìtẹ́ṣẹ̀tọ́ ni ọlọ́run ni àràmán ló pẹ́lá rẹ̀ àràmán ló pẹ́lá rẹ̀ gbogbo bá fi pèlá rẹ̀ ọlọ́wọ́ bá bà àrìkíyàmà ló wà lọ́wọ́ máa bí àrùrà èèbì àwọn tó lọ́wọ́ sàkè ọlọ́run jáwà náà tó lọ́wọ́ sàkè ọlọ́ba ọlọ́ba subhanahu wa ta'ala ó ní òun náà ni ọlọ́run bá bẹ́ẹ̀ gbé gbogbo sẹ́mà yóò wà láwẹ́ wọ̀tàálà àmà ìṣèlú kọ́lọ́wà ní kejì ونفق في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام يوم وأشرقت الأرض لربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم ما يفعلون ọlọ́wọ́rọ̀ yà alkiyama fún wa olùfíkà fi sọ́ọ̀rọ̀ bá fọ́tìrì àtàrà ìlú fọ́tìrì tó fàṣíríkà máa ń fi sẹ́mà wá ṣe máa ń fi gbogbo tó wà ní sẹ́mà sílẹ̀ gbogbo kúlọ̀ wọ́n dákúlọ̀ ilẹ̀ mẹ́ṣẹ́ allah kúlọ̀ bá fẹ́ túnmọ̀ ló fi àfi okòrò àwọn tó wà bá fẹ́rẹ́ lẹ́kẹ̀ dára kan gbogbo yẹn kú dànù gbogbo yẹn kú kò sẹ́ńtì òde kú yíwá kan fẹ́rẹ́ lẹ́kẹ̀ túnmọ̀ ló fi àfi okòrò àwọn fa'idá ohun kẹyà mú yẹn zoro kálkùnmọ̀ gbogbo àwọn tọ́kùnrin fún fáwọn ọmọdé subhanahu wa ta'ala kọ́ ni gbogbo ìwọ́n tó ń ta ọmọdé lẹ̀ onírà kọ́ mú tú ẹlẹ́gẹ̀dẹ̀ kó mú wọ́n aṣọ́kẹ́ àrùgbó nínú ìrọ̀bíà ìmẹ́lẹ̀ ọlọ́wọ́ òjì abínẹ́bí yé ìlú àwọn ànábì ọlọ́run bá wá ànábì ọlọ́run tó jíṣẹ́ báwọn èèyàn wọ́n ṣe wá dá àtàwọn ẹlẹ́rìí àwọn tó kú ṣẹ̀yí dẹ̀ àtàwọn ẹlẹ́rìí wọn kó jẹ́ lẹ́yìn náà ń bẹ̀rẹ̀ hàp ọlọ́run wá sí ìdájọ́ láàrin wọn bí lónìí wọ́n وهو عالم ما يفعلون ولو ما جنا بقول كان كسي ولو ما بقول أما لو بقول سيلا سبحانه وتعالى ما بقول ولا تلو بعد شو أنا بيلو ما تلو بعد بيلي تو بعد واحد يجيبه نعم أنا كسي يزعل يعني يو علي نبي أنه أنا يسوي يعني شو يجيبه ينزل يجيبه الله بعد يجيبه الله بعد الله بعد قال أمة محمد ìgbóni sílẹ̀gbọ́n ọba sílẹ̀gbọ́n ọba ẹ̀yìn alábẹ̀ẹ́ni ó dáadé ìjọba ara ó ààrí ó ààrí ó afẹ́rí pé ń sin náà bá mọ́kànlá àwọn pé báyìí kò jẹ́kùn àà nàbí ẹ̀wọ́n kúrọ́ ni òkúrọ́ ẹni tí wọ́n bá pè láti dáfẹ́ wọ̀ jẹ́ ẹni àpẹẹrẹ yìí ọlọ́wọ́ fún àlùmọ̀ ẹ̀rọ tó ní ilé ẹ̀kọ́ lọ́rọ̀ sóòlù ṣe ìdẹ̀ ààrẹ kúkìlì mọ̀tẹ̀kúnù ṣùwàdá àlẹ̀ náà ẹlẹ́dẹ̀rọ̀ àjẹ́dọ́rọ̀ àjẹ́rẹ̀ ṣùwàdá àlẹ̀ náà ti ẹgbẹ́ bẹ̀rẹ̀ wọ́n ṣùwàdá àjẹ́rẹ̀ àwọn nàbí ọlọ́ọ̀bà nàbí ilá inú ẹ̀yìn àdìkúnmá Muhammad sallallahu alaihi wa sallam ń gbọ́ ẹ̀yìn lẹ́lẹ́rì àdẹ́bì inú kó ti sẹ́bà wọ̀nyẹ̀rẹ̀ fẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà àjẹ́rì pẹ́lẹ́bì inú ti sẹ́bà wọ̀nyẹ̀rẹ̀ ẹ̀yà ilẹ̀ ọmọ Muhammad tí ó sojú rí àti ìdáyé ìpàdà fìrán nàbí ló wùjẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bẹ̀ ti àmọ́lọ́wọ́ sọ kíra kẹfà nàbí wa Muhammad kíra náà jẹ́ al-Qur'an kíra náà sọ pé zalikal kitabu la rayba fi àwọn ọ̀rẹ́ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíra náà sọ pé pé súra òun ni kàwọn pé inna arsalna Nuhan ila qaumihi lọ́lọ́ náà nàbí ló ọ̀rọ̀ ìdílọ́ọ̀bà àdébìnrin náà jẹ́rìí kiri alifuma muhammad ẹ̀kùnfùdúró rẹ̀ sọ ọlọ́njáwà náà wọ́n tó tó jọ́rọ̀ ọlọ́ọ̀bà alifuma yìí ọlọ́run kọ́ wa lẹ́kùn pọ̀jù àwọn àánú àwọn tó wọ́n pè láti sọ̀rọ̀ ní ìwé kíyàmà ó di ọlọ́run tí abin nabi yìí àwọn àgbà wọn nabi ọlọ́run bá wa ọṣù adá wọ́n kó di abẹ́ sí àbùsẹ́nẹ̀ kan كل ما عمل الجبوة لنوكا أو عسنية الجبعة شنجة وهو عالم لما يفعلون ولو من تقل شنجة ولو ذات الأداء لبنا لبعجاء ذلك ولو ظالم ولو عنك وثيق الذين اتقوا ربهم إلى وثيق الذين كفروا إلى حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين ọlọ́run wá ń ró ipò àti ọ̀tẹ̀lẹ̀ ń gbangba lùkìlẹ́mù ara mùjíza kùránì yẹn ọlọ́run ròyìn àlùkìyàmà fún abẹ́ àgbé ìṣẹ̀lẹ̀ báyìí káàkiri àti rí báyìí ọlọ́ọ̀bà já sórí ilé jọ́nà ọlọ́ọ̀bà ọlọ́rin wọ́n sí kọlùlẹ́mí lẹ́gbẹ̀fẹ́rú ilẹ̀ jẹ́nàmà zumara ọmọ àti àwọn kìfìrí ọmọ àtàwọn lọ́mọ jẹ́nàmà àwọn ọ̀gá àgbà àwọn ọ̀gá kìfìrí àgbà àwọn tí wọ́n mú wọn gùn àwọn tó gbé ìgbéraga wọn pọ̀ ويوصيك الذين كفروا إلى جهنم زمرا الله زمرا هو كل رواني فوت فوت جماعة البلد جماعة أما السيف السجن أو وقوم زمرا هم دعونا لنا جهنم أنا قصة متعتين وربا حتى إذا جاءوها ثم توادين وانا جهنم فتحت أبوابها وأتكون كنتها wọ́n á tẹ́ wọn lè wọ̀kára lọ́kùnmọ̀ kábẹ̀ náà tó wà àwọn màláìkà tí wọ́n sọ iná wọ́n á dá wọn lóògbé àá ah, ah, ẹ̀yìn wọ̀n yí kí ló ṣe yí alàmì àtẹ́kùn orúdúró mi kùn táwọn òṣìṣẹ́ náà wà bá yìí àwọn olúwà sí ọ̀wà bá yìí wọ́n àwọn òṣìṣẹ́ ń وينظرونكم دون سكيلة كيلة لقاء يومكم هذا فكأنه أقل يجوني ọdún ẹ̀sán yóò mọ̀ ìdá máàlìkì yawmiddin alghashi'a alhaqa alqari'a tí wọ́n rú yọjọ́ orí fún ìní qalu bala wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́rọ̀ ìfún àwọ̀láwọ̀ ìfún àbálà lákin haka kalmatu azab ala alkafirin amma àwọn tí ó jẹ́ tí ó ráyà rọ́lọ́ọ̀bọ̀ ìyá òjì náà ni ọlọ́mọdé aláwọ̀jẹ̀ ìyá ọlọ́ọ̀bà sánú ọlọ́ọ̀bà lórí àwọn akẹfẹ́rí fi ẹ̀dùkúlù àbú abájá annama khalidina fiha wọn tó ẹmọ wọn lẹkùn jáàmà lọ ẹmọ wọn jáàmà lọ ẹmọ wọn abẹ lọ gbére ẹbí ìdá mọ́tòwọ́l mọ́tòfàfẹ́rẹ́ à ó burú jáì nínú ìbá wọn olùgbéraga àwọn tó máa ń gapárì وكم تاتع قوم وهم منك عرفة وبعض يقول لنا نسلسة لي نما نقول بي تقول بي وبعض يقول ما رجل لتون جيفا وكم تاتع قوما أي من يعوان هنا هنا هنا هنا تقول بي وهم منك تقول تاتع له ولو دي من عمل ولا تقصكو ولو لو دي أبي أقول تقول له بما نعوان دو بما جوال وول فتكو تقول لا أمينا لي أبعي فيا هم أفا أمينا هم أفا لا لا دوني ó ti lọ tó bá lọ ga àwọn tó ga jù lọ àwọn èèyàn sẹ́mu àwọn adáwádà ọ̀kà jáde àwọn náà lọ arákùnrin kan nígbà ìjọ tó rìn báyìí àwọn tó máa ga pánù nínú ìkáyà ẹ̀rọ ọlọ́gbọ́n gbogbo ààrẹ ní àádà mọ́ṣe ìlànà lọ́wọ́rọ́ sóòlù irú tí ẹ̀rin yìí ọlọ́ọ̀bá tó bí ṣe rẹ̀ wọ́n láìkí ẹ̀rin jẹ́ ìkàpá jẹ́ ìfàyà rìn ó ní ah èmi náà bá sọ́rọ̀ wá tó ìta ní ẹ́ ó sọ́mọ̀ ní ah olùmọ̀ mọ̀ ṣe sùúrù àbá ọmọ mi lánàá káàdì mi lánàá kankan you are nothing aláta alàlẹ́ mi dáàrí ṣé mi náà dáàrí lábẹ́ kó jẹ́ àná kúrọ̀ you are nothing àwọn àǹdàkwárì ọ̀nà ẹ́ káàdì mi lónìí fún bó ti wáyé ìkùnrin tó wù yẹn ìgbẹ́lọ́wà mẹ́ agbépo ni ọ agbépo ìkùnrin tó tóbi ìgbẹ́ bóyá tí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nípò rẹ̀ ni ah! ó rí pé ọ̀rọ̀ yẹn wọlé lóòótọ́ ẹ̀ lọ́la ńkọ́ ó lọ́la ó di ẹni dálé ibò mọ́lẹ̀ kó bàbá rùn á gbé àgbò ọmọ odò odò àti bí ẹnu kọ̀ ẹ̀ máa bó ti bú nira èrè apá rẹ̀ lẹ́nà kí ni wọ́n tọ́wọ́ kọ́ mọ́ seventy years old ní ọ̀sẹ̀ gbájú ẹ̀sẹ̀ kò yọ ànọ́sẹ̀ lónìí bó ṣe tóun kọ́lá bọ́ àti president ní ọ ìgbẹ́ni bẹ́ẹ̀ ń wò rẹ̀ lọ́la tí wọ́n á gbé ọ síwájú ìgbìmọ̀ ọ̀gá parí rẹ̀ tó mùsùlùmí dáadáa ayé ti gbéraga ayé ti gbéraga a máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tẹ̀wọ́gbọ́ àn a máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ibadu rahman lọ́wọ́ lẹ́dí ilẹ̀ ìṣúná aláàbíkíní àwọn àwọn máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ọlọ́mọdé àti wọ́n rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́ba ọlọ́ọ̀ba ọlọ́ni wọ́n wọ́n wọn náà jẹ́ anamọ̀fàbí tẹ̀mọ́tíwọ́n kàbìrì obìnrin jẹ́ ibùgbé báwọn kẹfìrí àwọn tí wọ́n gbèrè sí gbèraga ọlọ́mọ tí wọ́n ní gbèraga ọlọ́wà ní kìnnì وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها سلام عليكم طبتم فلكم فيها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ọlọ́ọba subhanahu wa ta'ala jáwà náà wọn lórí rí báyìí ọlọ́mọ jama wọn sórí ibú ọlọ́wọ́ sí kálẹ́rí rẹ̀ takọ̀ rọ̀bọ̀n ilẹ̀ jẹ́nẹ́tì zumara ọmọ ajá wọn sọ bá wọn olùpayọ ọlọ́ọba alẹ́bí na takọ̀ takuwa ẹ̀ là ń gbìyànjú àti ọlọ́run ni wọ́n á ní káwọn mùsùlùmí náà máa lọ àwọn náà wàá tó omi máa tàwa lọ́jọ́ wọn á tó wọ́n sì ká lẹ́bí ilẹ̀ tẹ́kọ̀ọ́ rọ́bà ilẹ̀ jẹ́nẹ́tì ìlúmọ́ra wọ́n á tó àwọn òṣìṣẹ́ ọlọ́run kọ́ wà ájú lẹ́yìn náà fọ́ọ̀dàn jamaa àtàbàdà jamaa olùmọ̀kọ̀rọ̀bọ̀n àwọn olùmọ̀kọ̀rọ̀bọ̀n tẹ̀lé wọn àwọn àkùrẹ́rọ̀ tẹ̀lé wọn bọ́bá ti jura wọn lọ́la orí ìgbà ìlà ọlọ́jáwà náà ọdẹ ilẹ̀ kọ́kọ́ wọ́n sáré kó lọ́la àwọ̀wọ̀ lóòrùn àwọn ẹni ìgbà ẹgbẹ́ gbàwájú gbogbo àwọn àtúnlẹ̀ wọn حتى إذا جاءوها ثم جاء ذلك وفتحت أبوابها وستمر وحسنكم ثم جاءوا أنه ضوى جنة رابعة قال لهم خزنتها سلام عليكم أما رضوان أما رضوان سؤال الجنة يقول آه لا أجل لكم أبا يقول لي سلام عليكم على أجل لكم أبا يقول آه كي يقول لي congratulations Ah, ní alákùn ẹ̀sóríire ẹ̀sóríire pẹ́ àà ah, ẹni bẹ́ ọdún lẹ́yìn àà ah, ẹ̀mọ̀ sóríire o ìdùkúlú àkọọ̀lẹ̀bí ẹ̀yìn náà wọ́n máa jẹ́nà ẹgbẹ́rẹ́ ìgbẹ́ jáde pẹ̀kọ̀ ọlọ́jà wà náà tó wà jẹ́nà ọlọ́ọ̀bà mọ́jà wà náà tó wà jẹ́nà ọlọ́ọ̀bà sáàrù wọn ọlọ́ọ̀bà ọ̀ọ́lù alhamdulillah alladhi sadaqana wa'ada ó máa sọ fún ní gbogbo ìbádà àwọn afáàjọ àti gbogbo ìbádà dáàsì láyé à ń bá rẹ̀ ní àti tàwáàbù ní à ń kírun ní gbogbo ẹ̀ yóò àti parí أما إبادة إما هو إبادة جو جواب علينا يتقلوبا إذا قلنا كان الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من ذاتهم أنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحية في الثلاث وآخر دعواهما أن الحمد لله إن الجنة نطمر كل الله الله بقى جاوى أنه ترد كل الله الجنة الله بقى تعالوا الله بقى وقال الحمد لله الذي صدقنا وعدا الله بقى كل الله ما دون تسبواته وأورثنا الأرض الله أنك أنت قبوله ولا جموع أيه ولا جموع القيامة ولا تبوى من الجنة عنده الجنة كده وأنبت حيث نشاء فبعد فاني فبعد فاني الله جاوى أنه هو الجنة الله بقى mùfàndéèmà adùn àmìlè náà ah, ọmọ ìyáyí mádàlá ọmọ ìyáyí o iṣẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́ tẹ̀ fáwọn tó ń ṣe eré àwọn tó ń mọ́lọ́ lọ́pàá tó ń mú tawhid àwọn tó ń kírun pẹ̀lú jamaa àwọn tó ń tọ́jú màmá àti bàbá tó tọ́jú àwọn òbí wọn àwọn tó ń sokùn ẹbí àwọn tó ń gbé wọn ọmọ ẹran àwọn ìgbà ní ìmọ̀lá àjọrò àmìlì ọmọ ìyá ìmáàlẹ̀lá ẹmà kú iṣẹ́ ẹmà kú oríire ọlọ́gbàwà náà tó kìtò oríire jẹ́ ọlọ́ba náà mọ́ náà rikí وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم

يسبحون بأمر ربهم في سبحان الله وما في الحمد لله وما في أفما وما في كفر وباما قضي بينهم بالحق السجاج لا يومين يا دوار الجنوب تلودو وقيل الحمد لله رب العالمين وأني أختلف ولا وبا وبا بقيدا ولا وبا أمبه جاءوا أمنا وتوبوا ولا وبا ولا القرآن الكريم إليه فارسة زمر èyí tí a kà tó ṣe déédéé ọlọ́mọdé àkàrẹ́ ti fún ọlọ́ọ̀bà ìjẹ́ mistake náà kò jù ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà náà lọ́ba aláàánú jùlọ yá wà ní àwọn tó sòrò rẹ̀ àti àkíyàmà ọlọ́run kò sí wọ́lọ́mà àjẹ́nà ọmọ ìyá mi ní Islam àjẹ́nà lọ́yẹ ká máa lé ní gbogbo ìgbà ká máa gbìyànjú láti wà àjẹ́nà ká máa bẹ̀rẹ̀ ọba rẹ̀ ẹlẹ́ wà ń pẹ̀lú wọn ní kọ́ ọ̀gbígbá wà nínú àwọn méjì ìròdù mẹ́ta tó nà kọ́ bí máa ń sọ ọmọ rọmọdánà ìmọ̀nà èdè dábà ìfìràlá ọmọ tẹkẹ́tẹ́mọ́ ní zambi máa ń kọ́ ọmọ rọmọdánà ìmọ̀nà èdè dábà ìfìràlá ọmọ tẹkẹ́tẹ́mọ́ ní zambi máa ń kọ́ ọmọ lẹ́yìn tó kọ́dọ̀ ìmọ̀nà èdè dábà ìfìràlá ọmọ tẹkẹ́tẹ́mọ́ ní zambi àwọn ìkàlọ́lọ́ torí ìfà àlùkùnmá lẹ́yìn Muhammad wọlé àbíkọ́lọ́ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bù kan sóòrà tó tẹ̀lé sọ́tò gáàsì súra iná wà nínú àwọn súra tí kọ́ wọn pa àkídà òun náà tó padà ń gbòòrò Mákkà náà ó dẹ̀ ní àwọn àyà 85 àwọn àyà 85 ló wà nínú súra lápẹ̀lẹ́ yìí nínú àwọn súra Makkiyya àtìsọ́mọ́ pé àwọn súra Makkiyya àwọn súra tí kọ́ wọn pa àkídà ni ọlọ́run bẹ̀rẹ̀ بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل دور شديد العقاب بالطول لا إله إلا هو إليه المصير الله سبحانه وتعالى برا سورة على قليل مكية يبدو أما أرى في جاية بآمين ilé jẹ́ wà náà mú jíza kùrán ẹ̀yí lárúbáwá tẹ́lẹ̀ mọ̀rọ́sọ tẹ́lẹ̀ gbédè àwọn arab yìí jẹ́ ló náà láti sọ kùrán kalẹ̀ láwá tẹ́lẹ̀ ti jẹ́ múrẹ̀ wá lẹ̀ lèmúrẹ̀ wá àtẹ̀lẹ̀ ti jẹ́ mú súra mẹ́wàá آمين تنزيل الكتاب من الله العزيز الحليم أولا فكرنا كلي أي قرآن

ilé ilmasir ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba náà ni a ó darí sí afẹ́ akọ̀ ọlọ́wọ́ lágbàrí sí ọlọ́ọba sánú wa jáwà náà tó wọ́n darí sí ilẹ̀ láyé ọlọ́ọba ọlá Qur'anul Karim àwọn ayà alákùnrin sí ìwà ìpọ́lọ́ọba ọba látòrí gáàfin zan kó mí ẹsẹ̀ rẹ̀ tí wọ́n bá tura àkùnrin pẹ̀lú mọ́bíyàmù tọ́wọ́bà ké méje ni pẹ̀lú kómi ẹsẹ̀ pàápàá lè lọ́nà oṣù yìí ó ọmọ ti jẹ́ o ọmọ lè kóṣù yìí ó kọjá aláìgbò tó bá ọmọ yára nínú ìsìlá kóṣù kúrò bẹ́ẹ̀ tàbí mẹ́rin tó kàkẹ́ lẹ́yìn ọmọ kọ́kọ́ lọ́dọ̀ tó gbọ́n gbogbo àwẹ́wà àwẹ́wà ló fi mú sí máa àjáwọ́ kò bí ẹ̀sẹ̀ àwẹ̀ tó bá ti tọ́lọ́ ọ̀bà ní lẹ́yìn àwẹ̀ kan mẹ́fà mọ̀ sí máa lọ́dọ̀ gbọ́n gbogbo àwẹ́ bẹ́ ló fi lè dìnyà máa jáwọ́ kò bẹ́ẹ̀ ní orí ibú ni mọ́tò gbọ́n gbogbo inú Ramadan la wà ló fi jalè máa báyìí mi lè tọrọ rẹ̀ kò lè tọrọ rẹ̀ kí ni kọ́ máa pariwo mọ́ lọ́wọ́ bá ṣe tọrọ lẹ́ẹ̀ ara ọ̀ báyìí mi tọrọ rẹ̀ kò tọrọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìkẹláhù jáwọ́ kó fẹ́ completely jáwọ́ kó fẹ́ completely ẹlẹ́ẹ̀kẹrin ànínádàmù kábàámà lórí ètò ìtẹ̀síwájú kábàámà lórí ètò ìtẹ̀síwájú ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ àbí ẹlẹ́ẹ̀karùn-ún àbí òun náà ni aláàzámù aláyàwó dàgbò kò ní pàlàsílẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni alùwọ́pù tètè tún bá oye ya ó yẹ yá fárí àfihàn áàsì ìdá ṣàwọn ti ha máa alìmítàbí anáṣà ìdánlọ́hún iná lọ́nà kàdáńtà àkókèbá kúntàná sí alámìyẹsà máa alìmùtẹ́bẹ̀ anáṣà ìdá ọmọ kọ́nà bá gẹ́rì fún gbogbo ìnàlọ́nà ọba láti kàdáńdà àkóbìbá gbogbo àwọn ètò ìjọba kúbìbá tó ti kọ́lẹ̀ kún dáná sí alámìyànsá aláwọ̀ tí wọ́n bá pẹ̀lú ọmọ ọgbà pé ó ẹjẹ́ àtúbá ọmọ ìyá mi Islam ẹjẹ́ kálókù ọ̀gẹ́ra ní bóòdì mọ̀ sí pm fọ́mọdé mọ̀ sẹ́mú sí kálókù ọ̀gẹ́ra ní bóòdì dáadáa àwọn alágbára ní orin tó bàbá púpọ̀ láyẹyẹ ó bí òkú okú onígbẹ̀ púpọ̀ láyẹyẹ kálókù ó ní ẹwà adúgbẹ̀ láwàdá láyẹyẹ àwọn kú àti ó ní ẹwà wa kárí bá wà nú àwọn tọ́lọ̀ bòdì ẹjẹ́ àtẹ́lẹ́ àmójẹ́ méjèèjì táwọn afọ́ àkókalẹ̀ yìí kárí bá wà nú àwọn tó dèrè àjàlùkíyàmà ọlọ́wọ́ bá ń bẹ̀ yá wà nú àwọn tó dèrè àjàlùkíyàmà torí ọlọ́wọ́ bá yìí ga fúrúrú bá ń bẹ̀ ọba tí máa fún jìrì ọ̀ká nílé tọ́ọ̀bẹ̀ ọba tí máa gbàtí máa ṣẹ̀dí ìdúró ní kọ́ ọbẹ̀ ọlọ́wọ́ bá ìyá rẹ̀ lé kókó wọ́n máa yẹ̀ kí nàbàtẹ́jà rẹ̀ bí kálá lórí lọ́wọ́ lọ́ba tó gbàgbà rẹ̀ kú háyà ó gbogbo agbára lọ la ilaha illa hu kò sẹ́lò fi ìsàbọ̀rọ̀ lórí fàgbọ́ nìkan so ilé ìhìn masir kò náà ní àdàdí lọ́dọ̀ rẹ̀ tó gbogbo àti كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسوله يأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق وأقرتم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار أنا بعد سبحانه وتعالى سبحانه بمدى ما ربا ما يجادل في آيات الله إلا الذين كفروا كسنتي وما ما فان فان وما يلوبا أما كفر يقوى الدين أقوى الدكوة دين وما يفتن فان فان كما يلوبا فلا يقولن تقلبه في الأرض قال له هو وقلين وني فين وني ما يكون جلوجو لكن كان كايه وما يكون جلوجو را را را را را قلبا قبلهم قوم النور أو ينجو ناس فعلي جلوبا نور

ọlọ́run lè yẹ ìdíkìdìkìdò méjì àkọlù wọ̀gáàdì gbogbo وجادلوا بالذات ليزهوا فكر حق فآخرتهم وبا في رب يوصل وبا في رأي وبا في دعوة نبي الله قال يرى أمون تشي الله بأعوان هو السنة وما يقول سوا وكيف كان العقاب يقول أكبر سوا بول إيانا تتوب كذلك حقت كلمة ربك على الذين كفروا باني عديهم الله بلغلوبة إيالوبة أو أسلوية من كفري أنهم أصحاب النار إبيرون نواء ولما سوالرون نسواء الذين يحمدون العرش رب نعم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا فاغفر للذين تابوا واتبعوا سبيلا وقهم عذابا ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم ومن صلح من آبائهم وذرياتهم وإخوانهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تك السيئات يومئذ فقد رحمته وذلك الفوز المبين جاوى ما وتوجه فوز عظيم وذلك الفوز العظيم ولن جاوى ما وتوصر اليلوبة لن جاءت إلى القيامة الذين يحملون عرشهم أو تقول بيا على الشلوب الله الله أو ملائكة في الصلاة وما حوله وتنظيف والعرش يسبحون بأمر ربهم وما سياق وما أتيوبكم ولهم أبا ويؤمنون به ولا يقولون ويستكبرون للذين آمنوا مطمع ترى فرجهم من في الله وفرجوا احتجوا فرجوا ربنا وفيتا الله بكارج كل شيء رحمة بوكا بكارج كريم الله وإما عدد من قبوكا فاكفر للذين تابوا ثم أنتوا ثم جاتوا فاكفر للذين تابوا عمل هيك يقول الله بكارج الله ثم فرجوا تبعوا سبيلا قد يجون الوكيء مع عذاب الجحيم اللهم بلغوا بنا يا ناجحين ربنا ودخلوا في جنات اللهم اجمعوا الجنة مو الجنة عدل نبينا الذي وعدتهم ريتو سيدا عديو لكم ومن صلى من آبائي أنا بس سيدا عدانو باباوا وأزواجهم أتوا يوم وأتوا قوا وذرياتهم أتوا موا لو عرمدوا موا إنك أنت العزيز الحكيم وما لبني جلو أبا لبني جلو كيف سيئات قبوا a ولو دوامبه ربنا من تقي سيئات يومئذ اه حجوا باكو ثم جابوا يوم يا جماعه فقد رحمه موضوع ثلاث سنين رمضان بقى بودي ولا بقى الله القران الكريم ولا لا لا àwọn ẹ̀rọ ọlọ́run bá tí wọ́n ajá ṣákìrá adébáyọ̀ ọkùn wárí 2,000 naira ọlájọmí alájọmí mọ́sílẹ̀wò ọkùn wárí 5,000 naira ahmad mẹ́rọ abdulsalam ọkùn wárí 5,000 naira umar yusuf ọkùn wárí 1,000 naira khadija ibrahim ọkùn 2,000 naira ọkùn wárí 6,000 fàdí alájà fàdílà sí ọ̀rẹ́ra ọ̀rọ̀ àtà àǹkárá complete to four fáwọn ọmọ òbúkà ọlọ́wà sọ́lẹ̀ búráwà kamarudin ọ̀nà gbádẹ́gẹ́sì kamarudin gbádẹ́gẹ́sì ọ̀nà fún wa ní ọ̀fẹ́tọ́pọ̀ àti owó tọ́pọ̀ tó fi ra oúnjẹ fáwọn orúkọ ọlọ́sọ̀ gbogbo alẹ́sẹ̀rẹ̀ lọ́ba gbogbo ọjà máa bá lọ́bí kó mọ́ ní agbádọ́bí ìyàwó rí á ní ẹ̀dá ọmọ orúkọ gbogbo ọgbọ́gbọ́ ó ti láti lẹ́rẹ̀ dáàbì wọ́n tó fún wa ní àti owó fún wọn tó ń san àti owó lé kí wọn tó ń san ọlọ́sọ̀ gbogbo alẹ́sẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ لا لا إله إلا الله نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ẹ̀rọ ọlọ́ọ̀bà kan mú owó 1000 naira wá ó wá kọ lóòtìtì lábẹ́ ó ní assalamu sir may Allah bless you bless your children and forgive our parents Amen. sir please I sincerely need prayer I am in debt and my business is running down sir please help me with prayer Jazakumullahu khairan. May Allah respond to all your prayers. May Allah reward you. I will direct you to Hisn Muslim. There is a portion there that if your debt is up to a month and you wish to pray to Allah without dua, اللهم أكفيني بحلالك عن حرامك وأغني فضلك عن سواك. You do this to you, you invoke Allah with dua after every salat inshallah Allah will pay all your debts inshallah so we pray Allah to pay all your debts and pay our debts also gbogbo àwọn ọ̀dà ìgbésẹ̀ náà sọ kò sí wọn lọ́ọ̀bà. ẹ dákun ìbéèrè tèmi lábẹ́ àdúrà tí ẹ wá mú wáyé onípeṣe ní wọ́n bá sálámà tán ni yóò ṣe ní àbí tó bá lórí sùjúd. tí wọ́n bá lórí sùjúd yẹn lè ṣe tí bá ṣàtàyà lọ́wọ́ tí bá parí ẹ̀rẹ́ ṣe kí bá sálámà tán yẹn ṣe. Hmm. Ah, ìbéèrè tó tẹ̀lé láti abẹ́kúta mi ò mọ sọ́ọ̀sì kan fi ń gbọ́ wa lọ́hùn wọ́n ní ẹ dákun ah, àwọn fẹ́ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa wítìrì ṣé kí èyàn kí mẹ́ta lẹ́ẹ̀kan náà kó fi sálámà kan kó lẹ̀ òun ni wítìrì tó ṣe déédéé ni àbí kí èyàn kí méjì kó sálámà kó mẹ́yọ̀ kan wá kó sálámà ló ṣe déédéé ni àbí kéyàn kí méjì kó ṣe àtáyá kó wá dìde kó mẹ́yọ̀ kan wá kó wá sálámà bíi mágídé owó ló dájú. kò sí èyí ọ̀dà lọ́nà méjì méjì àlọ́nà mẹ́ta yẹn gbogbo àwọn ẹni ṣe ó kí méjì tó ṣe àtáyá tí ọ̀sálámà tó wá dìde tí wọ́n mọ̀yọ̀ kan wá tí wọ́n aṣá tí ó fi àgbáyá tí wọ́n aṣálámà ó kí náà jàrọ̀ tí ó jókòó rárá àti jókòó gbẹ̀yìn tó ń lò tó fi ọ̀dà tí méjì méjì sọ kó sálámà ọ̀dà gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ bí ẹ̀ sí mẹ́fì òṣèlú ni wallahu ta'ala. ìbéèrè tó tẹ̀lé ni ẹ dákun ìjẹ́ ó ṣeé ṣe nínú ṣẹ̀ríà Islam fún ẹni tí kò ṣẹ̀sìn kò kírun kò gbàwẹ̀ kò ṣe gbogbo àwọn tí Islam ní ká ṣe ṣùgbọ́n ó ṣe ìdímọ́ fún àfà àfáà tó ṣe ìdímọ́ fún yẹn wá ní òun ò mú wa àlùjẹ́ náà ẹ̀dá kò sórí ṣe. àrò eléyìí ń tọ́ra jẹ ni eléyìí ń tọ́ra jẹ ni àfáà tí bàbá wà jẹ́ bí i ọmọ wà ọba bí àwọn Abubakar àwọn Umar Faruk tí wọ́n gbé wọ́n fún wọn ní ròdùnú gan ọkàn wọn ọba ó bí wa Muhammad sallallahu wa ọmọ rẹ̀ Fatima ó yẹ Fatima sí dáadáa o torí mi ò lè gbẹ́rẹ̀ ní mi àkíyàmà àníbi lọ́sọ̀ Fatima ọmọ rẹ̀ hmm. tó wá ní afáàkànṣe ti ní bá fa àbáwò afáàtì ọkọ̀ wọ́n ọ̀jẹ̀ lẹ́gbọ̀n níbi ọ̀rọ̀ pé òun mọ̀ nìkan ọ̀jẹ̀ lẹ́gbọ̀n tí wọ́n tẹ̀ra wọn jẹ ọ̀kan náà náà wọ́n ti múdá wọn wọ́n sọ ibi tẹ̀síbà hmm. wọ́n ti gbogbo ẹ̀rọ wọn tẹ̀ ẹ̀ múra sí ìlẹ̀lẹ́bí náà amẹ́nu àmìlú sọ̀rọ̀ tó bá ti ẹ̀ṣọ́ ti tẹ̀síbà tó jáde tẹ̀síbà tó òdì padà máa ẹni kó ti tẹ̀síbà nítorí ìjọba àsìkò ní alẹ́ ìbéèrè kan náà ni a ó gbà sí eléyìí ni àdúrà Allahumma innaka àfúwù ṣé ó ní time frame téyìn ó fi ṣe ni lóòjọ́ àbí kò sígbà téyìn ò lè ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ìjọba àti ní alẹ́ láti má torí òru làbí ìjọba wá bẹ́ẹ̀ pé ara àìsí àlejò àìsí lẹ́yìn lẹ́tẹ̀lẹ́ alẹ́ wo òru wo ni lórí ẹgbẹ́ òru lábà ṣe tí akọ́kọ́ tí bàtà lè ṣe lẹ́yìn gbogbo òru ni lẹ́yìn là ń lọ à ń bọ̀ ni ká máa ṣe kọ́lọ̀ mọ́sá gbàdúrà wa lọ́mọ aláwọ̀ ìdàkà fóun وحب العفو فاعف عني ọlọ́run ní àti gbogbo abẹ́ ìṣẹ́ ọlọ́ba sáàdùn gbogbo wọn pẹ́sẹ̀ wọn bákan náà ló fẹ́ rí pé ẹ̀dá kan à ń tọrọ àdúrà fún orílẹ̀-èdè wa. ọlọ́run gbà gbàgbé wa ọlọ́run tó fẹ́lẹ́ sẹ́rẹ̀ gbogbo máa ń tọrọ àdúrà fún orílẹ̀-èdè ọlọ́run bá oníṣòrílẹ̀-èdè ẹ̀ ní wàhálà ọ̀dá o tí ẹ bá wo àwọn tó ń ṣẹlẹ̀ sí àwọn àdúgbò ń ṣe wàhálà Ukraine ní ẹ̀mọ́ ìlàdáàlì fún gan làdúgbò ẹ̀ tí máa rí wàhálà tí wọ́n wọn láì ogun ọ̀dà láì ogun ọ̀dà àwọn asùnmáàlì bẹ̀rẹ̀ wọ̀lá ẹni máa ń ròyìn gbogbo tó kẹrẹ sí wọn fún wa yóò máa sọ ẹlòmíì ní ojú kó lé ẹgbẹ̀rẹ̀ tí a ti wọ́n dà ní Nàìjíríà eh, àwọn ọmọ Abbas ọmọ Nàìjíríà ni wọ́n wá gbọ́dọ̀ wá nígbà yìí oníbìsí gbàgbọ́dọ̀ wọn tó bí ọdún mẹ́ta lọ́dọ̀ wá nígbà yìí oníbìsí àwọn bàbá bò wọn àwọn àbúrò wọn òun tó wà àwọn òyìnbó àwọn tó wà fún ọdún ìjà ibẹ̀ ọlọ́mọdé arógun Nàìjíríà lọ́ba ọlọ́mọdé àwọn ogun ọlọ́mọdé àdàlù wọn láyà ọlọ́mọdé wọn ráyè lọ́ba اللهم قل في سيرة واجب الذي باك أقول ماذا قلت واجب اللهم إنك عفو تحب العفو فاعف عني صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم بأمرك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Àdúrà kò ṣẹ, orí ọkà orí rere náà ń lò pẹ̀lú ológun náà sì fi ń dáyé. Ẹ bá fẹ́ dá láàṣẹ tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa tẹ́ tẹ́ tó fẹ́ ṣàdúrà kó tẹ́ súnà tánà bí ní ẹ̀lò àwọn ọ̀nà tánà bí lànà ẹ̀mú orílẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan